know the drill. Driving to banana like we side I got a pill. Came out, swaggers on the mill. This thing is for life, and I'm liking how I feel. I'm the freshest out. Kisses on your neck, I'm out. Telling all the misses they could miss me with the message now. Yeah, I got the right one. Other ones I left them out. Wanna be the reason you high? Let me collect the loud. I'm out. Some more, baby, me. Cause I'm in mean, like if it's one, I'm still trying to link up with you.

ìròyìn àgbọ́ ṣe à ìròyìn àgbọ́ takìjì ìròyìn àgbọ́ máa bira ẹni léèrè hmm. wípé ṣerúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí a sì máa ṣẹlẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán tó kọ sí sọ́ọ̀sì máa mú ìdáhùn wá fún etí gbọ̀ wá wípé bẹ́ẹ̀ ni o hmm. àlọ́ oníran nǹkan ní ṣẹlẹ̀ oníranran nǹkan ní kán lókè èèpẹ̀ àníkàburú ọmọ kàn wá kó mọ̀ kàn yín kó mọ̀ kẹni tí ó kàn tí ó tún fi kàn wá náà mọ̀mọ́ ní àkìyín kàásán òní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh tó tún fẹ́ dé fún tọ̀sán tòní àdúpẹ́ wípé láyọ̀ tá a fi yín sí o o náà látúnṣe bẹ́ẹ̀ tá a bá yín o ẹ kúkú ti mọ̀ wípé ní dédé àkókò báyìí àwọn ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán sísọ òun náà la mọ mú wá sí etí gbọ́ yín torí ibà méjì kọ́ torí káwa náà lè rí ẹ̀kọ́ kan àbí méjì tó gbámú nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ká sì fi ṣòǹdíwọ̀n ìgbésí ayé wa àwọn kókó kòkò kókó ilé tó kọ fi ojú hàn dé nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó gbẹnu ni o kí kókó àwọn mọ́ padà lọ́ọ́ papọ̀ jù kọ́ di kókó Ramat ọmọ kaj Abíọ́lá aya Ọlárìnwájú ń lo ọkọ mi bẹ́ẹ̀ bá ti wá gbóhùn arábìnrin ó di dandan kí ẹ gbóhùn arákùnrin. bẹ́ẹ̀ náà ló ti rí o àtúntìdé gẹ́gẹ́ bí ìṣe wa lọ́sàn-án òní sanjọ́ Ògúntóyè ẹwà èdè ló tèmi ń jẹ́ arábìnrin gbé kan bẹ́ẹ̀ ń tàbí lọ́kọ̀ọ̀kan yìí. láti inú ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ hmm. sísọ ìjàmbá ọkọ̀ tó wáyé ní Kebbi wọn láwọn òǹṣòwò alálùbọ́sà mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé láìrò tẹ́lẹ̀ o àwọn èèyàn àádọ́ta mìíràn ni a sì tún ṣe bẹ́ẹ̀ farapa kọ́lọ́ ń dákun kó mọ̀ ṣọ́ wa. àmín àmín kọ́lọ́ kọ́ mọ̀ ni o ká mọ̀ wọ́n ní àwọn ọmọ sọ́tà àwọn ọmọ jàǹdùkú wọ́n gbẹ̀mí ọ̀gá ọlọ́pàá kan DSP ní ẹ́ àwọn ọmọ ológun àwọn náà wọ́n sì ya bobẹ̀ kódà ah, wọ́n ní máa wọ́n máa méjì balẹ̀ níbo ló ti ṣẹlẹ̀ ní Àsàbà nípínlẹ̀ Delta hmm. à ń bọ̀ abẹ́ àti ìdè. àti ìdè kábíyá mọ́mọ́mọ́ fi ojú sunkún ọmọ o ó kéré ó tóbi ní ìdààmú kẹlẹ́dùn àdẹ́kùn kó mọ̀mọ̀ jí ó wọlé tàbí amọ́ lọ. àmì o. wọ́n ní ọmọ ọdún mẹ́rin ọkùnrin kan òun ló ti ṣe bẹ́ẹ̀ torí o sínú kàánà eléyìí tó jìn gan ni lásìkò tí ń bọ̀ láti ilé ìjọsìn kó lọ́n dákun kó ṣàmọ́ fi rẹ̀ ṣáwọn ọmọ wa. àmì àmì wọ́n ní nǹkan mọ̀ ṣẹlẹ̀ inú bíbí wọn ránṣẹ́ ẹ̀dọ̀ fùfù wọn ọlọ́wẹ̀ ó adẹ́tù abìwà pẹ̀lẹ́ inú burúkú ò ní bí mi kò ní bí ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa ńlé náà o wọ́n ní àríyànjiyàn ó mà wáyé láàrin arákùnrin kan àti ọdẹ àdúgbò ah wọ́n ní ẹnìkan padà gbẹ́mìímì ọdẹ ó padà gbẹ́mìímì o lórí báńkọ́ bẹ́ẹ̀ ni hmm. ah à ń bọ̀ àti ìdè ìròyìn kò dùn mọ́yàn nú àmọ́ kò sí ní tá fẹ́ ṣe. Hmm. tá a fi ní kà jáde o. bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ó eh. dákun kó ṣàánú wa náà ni o hmm. wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan rèé tó ṣẹlẹ̀ láti ọdún twenty twenty one tí wọn ò sì mọdó tí wọ́n dá ọ̀run lásì lórí ìdájọ́ tó yẹ kó wáyé lórí ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kan sísọ nípa bí wọ́n ti ṣe ní arákùnrin mọ̀lẹ́mọ̀lẹ́ kan iná ló ṣe bẹ́ẹ̀ tóun dágbére fáyè ìpínlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin kan tí ọjọ́ ń gbélé náà ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu rẹ̀ o ilé ẹjọ́ náà ti wá gbé ìdájọ́ kẹlẹ̀ kàṣàgbà lórí arákùnrin ọ̀hún kí ni ìdájọ́ tí ẹ dá fún un ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ mọ̀ gbọ́n kò pẹ́ kò pẹ́. wọ́n ní ìpayín keke bọ́ọ̀lù ọ̀yà mímọ̀ ti ń ṣẹlẹ̀ ní Rivers lórí kíni wọ́n ní ibùdó afẹ́fẹ́ gáàsì kan ọmọ búgbàmù hmm. ọ̀rọ̀ di bọ́ọ̀lù ọ̀yà mi ẹ wo níbo lọ́jà sí a ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìròyìn fún tọ̀sán òní. nínú ìròyìn fún tọ̀sán òní náà lákòókò ti fún yín láwọn ẹ̀kúnrẹ́rẹ́ yẹn ẹ̀yin náà kúkú mọ̀ wípé bí bá ṣe ń bọ́lẹ̀ ní kọ̀ǹgbẹ́kọ̀ǹgbẹ́ ńlá wa ṣe máa ń gbé e sí etí gbọ̀ yín kálíbà rí ẹ̀kọ́ kan àbí méjì tún gbámú náà ni o láti fi ṣòǹdíwọ̀n ìgbésí ayé tíá náà ni ẹ wò ó ìgbéná wojú ara ẹni ó ṣe bẹ́ẹ̀ wáyé o láàrin àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn olubi ẹ̀dá tí wọn ò fẹ́ kí omi àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà kó tòrò nípínlẹ̀ katsina ni wọ́n ní àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ dágbére fáyé nínú ìgbéná wojú ara ẹni ẹni ọ̀hún. tọ́ wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí adigunjalè tí ń dàdúgbò láàmú káàkiri nípínlẹ̀ Ògùn bó o ní súnṣe kú bó o lọ̀bẹ ṣe bẹ́ẹ̀ à ń bọ̀ abẹ́ inú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ òun náà láti tú pẹrẹpẹrẹ rẹ̀ ọ̀yọ́ àjẹ́ àbíbó. ó dà ká máa lọ inú ẹ̀kúnrẹ́rẹ́ náà ló kù hmm. báwọn ẹ má yín kúrò ńbẹ̀ o hmm. ẹ̀yin tẹ́ ẹ ti gba ìtọ́wò tá a máa dun ọbẹ̀ ìròyìn ọ̀hún náà ní hmm. kẹ́ èyí tó parí rẹ̀ à ń padà bọ̀ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. do oh yes. òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind find new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ọ̀gbìn tó ń pariwo yìí ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. ilẹ̀ kan tó ń pè ní àgbàlá wúrà tóun ias ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ ìwọ́n ti ń tà ní two hundred thousand naira. èmi bó ṣe Arẹ́gbẹ́ṣọlá ti lọ síbẹ̀ mo ti lọ ra tèmi o nígbà tí mo tún wá rà tán wọ́n tún fún mi lẹ́bùnlé wọ́n fún mi ní rice of fada wọ́n fún mi ní wọ́n tún wá fún mi ní sẹ́ẹ̀mọ́. kí ló ń wò. ó ti wá yé mi náà báyìí àmọ́ tó bá jẹ́ pé mi náà fẹ́ bá wọn dòwò pọ̀ báwo mo ní sokoto road ní kọjá housing òkè àtà ní abẹ́òkúta débẹ̀ kó ralẹ̀ kó gbẹ̀bù kó fún ẹ nílẹ̀ ni ó máa parí ní december first. èmi àti nukẹ́ karim gan-an mi ì ní dúró ẹ̀yin tèmi níbo lè wà ó yẹ já gbé bọ́dì. ẹ lè pe nọ́mbà yìí zero nine one three nine zero one one two five five. oore gbàǹkọ̀gbìn rèé o. kára o lè bá sí mọ́ àwọn ká ti sá lọ àrùn ẹ̀yìn dídùn làkúrègbé tètè lọ wá bí wọ́n sí kára ò lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le gbéra ńlẹ̀ kò dìde kára ò lè pè bá àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa kẹ́gun tó kẹ́gun náà kára ò yá gágá ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́ tẹ̀bá ti fi kára ò lè pè bá ra lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀ òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá fi kára ò lè pè bá wọ̀ action action. ó jẹ́ àwọ́ká àròmọléegun làkú ègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain ban. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain ban. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pain ban ó kì í síbẹ̀. kára ó lè pain ban mo rí àtúrà dáadáa tọ ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn a máa tú pẹrẹpẹrẹ ròyìn ọ̀hún lẹ̀ lọ́kọ̀ọ̀kan èyí èjì ẹ̀kúnrẹ́rẹ́ arábìnrin. ó yá jẹ́ gbé e láti bí ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán tó kọ sísọ ìjàmbá ọkọ̀ tó wáyé níkẹ́bí wọ́n ní èhé o kọ́lọ̀ ń dẹ́kun kó mọ̀ ṣàánú wa ni ọjọ́ tí ebi bá ń pọ̀nà ká kúkú má bá wọn rìn lọ́nà ní ọjọ́ tí ebi bá ń palẹ̀ ká má bá wọn sí nílé wọ́n ní àwọn òǹṣòwò ọlálùbọ́sà mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé lásìkò tí wọ́n ń kó àwọn èrè oko kan láti ìjọba ìbílẹ̀ goronyo ní ìpínlẹ̀ Sokoto lọ sí ìpínlẹ̀ Niger wọ́n ní ibẹ̀ òun gangan náà ni awakọ̀ ẹrù ọ̀hún ń ló ti sọ ìjánu ọkọ̀ náà lásìkò tó dé agbègbè mayama koko ní ìjọba ìbílẹ̀ kókóbèsè ní ìpínlẹ̀ kebbi wọ́n ní nígbà tí ó fi dé agbègbè ọ̀hún òun náà ló ti sọ ìjánu ọkọ̀ nù tó sì jẹ́ pé àwọn èrò ọkọ̀ tí wọ́n lé ní àádọ́ta níye ó ní àwọn náà tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n farapa wọ́n ní orí ọkọ̀ gangan fúnra rẹ̀ ó kọ́kọ́ yọ kúrò lára ọkọ̀ ibi tí wọ́n máa kó ẹrù sí kó tó di pé èèyàn lọ́ọ́ rọlù igbó fúnra lára rẹ̀ o wọ́n láwọn èrò tí ń bẹ́nu ọkọ̀ ọ̀hún òun náà ní án lé o táwọn náà sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n farapa wọ́n gbé wọn dìgbàdìgbà ó di ilé ìwòsàn ilé ìwòsàn ni a ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn mọ́kànlá nínú àwọn èèyàn ọ̀hún òun ni a ti ṣe hmm. bẹ́ẹ̀ gbẹ̀kuru jẹ lọ́wọ́ ẹ̀bọra ah. wọ́n kàn sí ẹni tí í fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sp nafiu abubakar ó fìdí ìṣẹ̀lẹ̀ tó bu omi tútù sí ni lọ́kàn ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde èyí tó fi léde lánàá òde yìí wípé ńgbà tí ọkọ̀ ọ̀hún tí ó fi dé agbègbè abúlé dada ní ìjọba ìbílẹ̀ kókóbèsè òun náà ni awakọ̀ ọkọ̀ ẹ̀rù ọ̀hún ń ló sọ ìjánu ọkọ̀ nu torí sì yọ lára ọkọ̀ náà kó tó di pé ìjàmbá ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ wáyé ẹ̀mí èèyàn mọ́kànlá ń ló lọ sí o àwọn tó kù farapa wọ́n sì ti ń tọ́jú wọn lọ́wọ́ nílé ìwòsàn gbogbogbò eléyìí tí ń bẹ ní kókó nípínlẹ̀ ọ̀hún. ah ọlọ́run dákun à ń súnmọ́ ọdọọdún náà ń súnmọ́ wa mọ̀jà rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà ẹni tá a dágbére fún kò ní mọ bí a lọ kọ́lọ́run dákun ọlọ́jọ́ òní kó tu ìdílé àwọn tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sí kó tù wọ́n nínú o ká má rí irú ẹ̀ mọ́ ah, ìròyìn tẹ́mi ó fi síde níbí lónìí òkèlè àkọ́bù tí ì ráwọn ọbẹ̀ wọ́n ní àríyànjiyàn láàrin èèyàn méjì ọmọ ti ṣokùnfà bẹ́ẹ̀ mi ṣe bọ́ bóò ní súnṣekú bò lọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ gbọ́ lọ́sàn-án òní kò ní dọ̀la o wọ́n ní ẹnìkan ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five year old wọ́n ní security guard ní í ṣe tí a pe okọ̀ ẹ̀ tí a ṣàpèjúwe gẹ́gẹ́ bíi Solomon wọ́n ní ọmọ ti sọ ẹ̀mí rẹ̀ nù ẹ̀mí rẹ̀ ti sọnù láòkò tí àríyànjiyàn tó ṣẹlẹ̀ ibìkan tí a ń pè ní làǹgbàṣà ní etí ọ̀sà local government nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn bí wọ́n ṣe kọ́ọ̀lẹ̀ nínú ìwádìí tí wọ́n ṣe wọ́n ní ó ṣẹlẹ̀ ní nǹkan bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ lọ́jọ́ ìsinmi Sunday ìní ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ o torí wípé ẹni tí wọ́n pè ní Solomon yìí wọ́n ní security guard ni wọ́n lọ wá jáde ọ̀rọ̀ jáde díẹ̀ láti fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ní síríìtì sí síríìtì níbi tí wọ́n ti jọ ń ṣe ìṣẹ̀mí ń bẹ̀hùn wọ́n ní ọ̀rọ̀ ra jáde ń bẹ̀ pé ká fi ọ̀rọ̀ jómi ọ̀rọ̀ ká má dejúmọ́lé o wọ́n ní láàrin discussion tí wọ́n ń ṣe yìí bí àṣọ olóyìnbó tí ń fi ọ̀rọ̀ wérọ̀ ẹ̀ pé eléyìí báyìí eléyìí báyìí wọ́n ní kódà ìfọ̀rọ̀wérọ̀ wọn wọ́n ní tá a bá wò ó lé ní èjì ó tó wákàtí kan tí wọ́n fi ṣe é wọ́n ní nínú ìfọ̀rọ̀wérọ̀ wọn ó mọ̀ ní awuyewuye lọ́mọ̀ ti bẹ́ẹ̀lẹ̀ láàrin òun àti ẹnìkan tí wọ́n ní ẹni ogún ọdún lòun tiẹ̀ wọ́n ní Muhammed ló kọ tiẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí tó wáyé àríyànjiyàn ló padà bẹ́ẹ̀lẹ̀ torí wípé ah hey, hey. wọ́n ní àríyànjiyàn tó wá wáyé òun láàrin Muhammed wọ́n ní ní ọwá ní tọ́ Solomon tó sì jẹ́ security guard wọ́n ní ní ọwá padà dé wọ́n ní ńgbà tí ó padà dé tòrótòrótòrótòrò wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ wípé nǹkan àdágbẹ́ ẹ̀ bá ní sharp object nǹkan àdágbẹ́ tí ọ̀dà tí ò ṣe wọ́n ní lọ́lọ́ mú dání o wọ́n ní bó ṣe mú dání à wọ́n láwọn èèyàn ọ̀rọ̀ di bọ́ọ̀lù ọ̀yà mi bọ́ọ̀lù ọ̀yà mi o wọ́n ní eyín òní bó ṣe mú dé lọ́ba di ha ha ha kí leléyìí kí leléyìí wọ́n ní Solomon àti Muhammed wọ́n lọ́ọ̀rẹ́ sì ni wọ́n wọ́n ní ń gbọ̀ ya security guard ń tọ́jẹ́ Solomon wọ́n ní Muhammed lọ́wọ́ ni ha irú kí leléyìí kí leléyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ ó fi ibi iṣẹ́ rẹ̀ lẹ̀ ó wá ń bá wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ ń bí wọ́n ní ọ̀rọ̀ ń ni àwọn èèyàn ń dá sí wọ́n ní àṣẹ bí wọ́n ṣe dá sí i wọ́n tún tan náà ránmáránmà sí ni ọ̀rọ̀ ńlọ́wọ́ padà di iṣu àtayányan ńgbà Muhammed tó lọ tó mú subobject dání nǹkan tí ọ̀dà ìdágbẹ́nu wò wọ́n ní bó ṣe dé báyìí Solomon wọ́n ní kò tiẹ̀ gbowó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tó ṣe kókó àfìgbà tí ó sì sún ọ tó sì gbélé eh, Sólómọ́nù Muhammed lógún o ha wọ́n ní inú àgbàrá ẹ̀jẹ̀ ó mà ní Sólómọ́nù lọ́mọ̀ ṣubú sí i wọ́n ní ní ẹ̀jẹ̀ sì ń ya bàlàbòlò a wọ́n ní ara àwọn ọ̀rẹ́ rẹ̀ kan ní asáré súnmọ́ pé eh, irú kí leléyìí kí leléyìí kí ni ká ti pè é gbogbo àwọn tí wọ́n súnmọ́ bẹ̀ wọ́n ní ní ẹni ha ọ̀rọ̀ tí a ń sọ kò sínú ọ̀rọ̀ kan dáindáin wọ́n ní eh, wọ́n bá sáré gbèdìgbàdìgbà ó di ọsibítù wọ́n ní ngbà tí wọ́n gbé Sólómọ́nù di ọsibítù ah wọ́n ló kulẹ̀ lẹ́jà ta ni wọ́n láwọn òṣìṣẹ́ ilé ìwòsàn wọ́n ń sọ fún wa pé ah, òkú lẹ gbé wá yìí wọ́n ní ẹni òkú bò ó ti kú nù wọ́n lọ ló ti kú ah, wọ́n ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Èkó wọ́n ní Benjamin Hundeyin ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pé ó ṣẹlẹ̀ torí wípé wọ́n fi tó àwọn létí àmọ́ afurasí wọ́n ní àwọn ti mú un ó sì wà nínú àkàtà wọn wọ́n ti gbé òkú arákùnrin Sólómọ́nù tó kù wọ́n ti lọ gbé pamọ́ wọ́n ti lọ fi wọ̀ eh, sílẹ̀ eh, ìgbókùpamọ́sí mọ́ṣúárì wọ́n ní títí ìgbà tí ìwádìí tọgbọ̀ngbọ́n yóò sì tún máa lọ síwájú pé ọ̀rọ̀ wo ni à ń wá ń fà gan-an tó tó bẹ́ẹ̀ débi wípé ẹ̀mí èèyàn sì fi lè bọ́ tí Muhammed tó wá lọ yọ nǹkan àdágbẹ́ tí ò ṣe é báyàn sí tó fi gún Sọlọ́mánù tí Sọlọ́mánù sì tó sì gbèkúrò jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra Ọlọ́run dákun inú burúkú ò ní bí wa o ẹjẹ́ àwa náà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́run ó tu ìdílé àwọn Sọlọ́mánù nù o àmín. àbọ̀mí rèé o. ó dáa ẹjẹ́ àgbéra ó di ìpínlẹ̀ èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ èkó lagos ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ sísọ tó bu omi tútù síni lọ́kàn náà tún ṣẹlẹ̀ nípínlẹ̀ èkó kábíyà mọ́mọ́mọ́ fojú sunkún ọmọ wọn láwọn mọ̀lẹ́bí Daniel Oyèdèkun òun náà ni ó ti wà nínú ìpayín keke báyìí lẹ́yìn tí ọmọ wọn ọdún mẹ́rin tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀rì sínú kànáà kan lásìkò tí ń bọ̀ láti ilé ìjọsìn ní ọjọ́ àìkú lágbègbè àwórì ní dọ̀pẹ̀mú agége nípínlẹ̀ èkó wọn ni ọmọ ọ̀hún tó di olóògbé ó ní àgbàrá ńlá eléyìí tó ṣe bẹ́ẹ̀ wáyé ṣàlàyé lẹ́yìn tí òjò alágbára kan tó ṣe bẹ́ẹ̀ rọ̀ ní agbègbè ọ̀hún rọ̀ tó sì wọ ọmọ lọ́ọ̀nà tuurutu wọn ní bàbá ọmọ tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ èhé kò mọ̀ pé òun níná jólá o ó ṣàrà àwọn èèyàn tí ó tò lọ́wọ́ wọ́ sẹ́nu ọ̀nà ilé wọn kí ló ṣẹlẹ̀ kí ló dé wọn ni òun náà ni ọlábọ̀dé òyedòkun ti ṣe bàbá daniel tètè ń béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ bá mi sọ̀rọ̀ àbí nǹkan ṣòun ni wọn nígbà táwọn èèyàn ò lànà ń wọn níhà daniel mọ̀mọ́ ni o àgbàrá ti wọ́ daniel lọ o ó ti wọ́ dànù kànáà náà àwọn ò sì rí i wọ́n ní kí ló wá dé tó fi jẹ́ pé Daniel ó lọ ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ tí èyí ṣe bí tí ẹ̀yìn àti àwọn tó kù jọ lọ wọ́n nítorí pé Daniel ò tètè bọ́ ta láti tẹ̀lé àwọn lọ sí ilé ìjọsìn tàwọn òun náà ló fà ó tó fi tẹ̀lé ọ̀kan lára àwọn àwọn táwọn jọ ń gbélé lọ sí ilé ìjọsìn tiwọn wọ́n ní Ọlábọ̀dé tí ẹ máa ń pè ní bàbá àbejì náà ló sọ di wípé ńgbà tóun délé tóun sì gbọ́ ìròyìn ọ̀hún lòun sáré kàbàkàbà ara abiyamọ ta òun pé iná ọmọ mọ̀ òun kí ló ṣe òun yìí yìí nígbà tóun ó fi débi kànáà ọ̀hún lóòótọ́ wọn ló ti wọ ọmọ òun lọ wọn ní èhé o ọmọdé kan ní inú ilé wọn òun náà sì ni Daniel náà tẹ̀lé lọ sí ilé ìjọsìn tóun ti àwọn míì wọn nígbà tí Ọlábọ̀dé tí ó mọ ṣàlàyé ọ̀rọ̀ ó ní ó rẹ òun díẹ̀ ó lòun ò ṣe mú un lọ sí ilé ìjọsìn tòun tó fi jẹ́ pé àwọn tí àwọn jọ ń gbélé òun náà ni ó tẹ̀lé wọn nígbà tí òjò òun tó sì ń rọ̀ òun ni wọ́n ti ní pé káwọn pa kìtìmọ́lẹ̀ láti máa bọ̀ ńlé wọn ní òjò káwọn mọ́nà òjò ọ̀hún ló rọ̀ rọ̀ rọ̀ tó sì mú àgbàrá ńlá dání àgbàrá ńlá tó mú dání òun náà ló wọ́ Daniel lọ́nu kànáà àti Àwórì ní agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán tó kọ sí sọ̀hún tó ti gbé ṣẹlẹ̀ kọ́lọ́ ń dákun kó ṣàánú wa. Ah, kọ́lọ́ ń ṣàánú wa arábìnrin ayọ̀ àsúnmọ́kè lọ́hùn ká lọ wo ohun tí wọ́n gbé kárí wọ́n ní gbà bá tòkè lọ́hùn dé a máa tẹ̀síwájú lórí ìròyìn yìí ẹ mọ̀ yín kó ń bẹ̀ ẹ̀ dúró tì á à ń bọ̀ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes. òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ̀n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ olúwa ṣe fún mi o. oore Gbankanbi mo fẹ́. ni mo fẹ́ o. ayé ẹ̀ tí gbóre Gbankanbi wọlé ìwọ náà súnmọ́ mi kó wá jàǹfààní o oore bankomi tàgbéde. ìfà ńlá ló dé yìí o láti iléeṣẹ́ IAS àǹfààní tí ò ṣẹlẹ̀ rí òun la gbé dé ilẹ̀ àgbàlá wúrà pọ́kùkù ṣokòtòrò níkọjá òkè àtà lábẹ́òkúta oore bankomi ibẹ̀ gan-an ni wípé ilẹ̀ ta ti ń tà ní five hundred thousand naira three hundred thousand naira tẹ́lẹ̀ rí òun la wá ń tà ní two hundred thousand naira lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ò rí pé oore bankomi gidi rèé bẹ́ẹ̀ bá ṣe ń ralẹ̀ lẹ́wọ̀n máa gbalẹ̀ yín lẹ́sẹ̀kẹsẹ̀ orí ilẹ̀ wa gangan lọ́fíìsì wa y yóò wà láàrin sáà tá a fi ń talẹ̀ yìí èmi gangan Fẹ́mi Bright mo máa wà ńbẹ̀ láti fún yín ní ẹ̀bùn bíi ìrẹsì ọ̀fadà ẹ̀dìyẹ gbàǹkù àti ìsẹ̀mó ọjọ́ kìíní oṣù kejìlá làǹfààní yóò parí o ẹ pè 09139011255. a kì í lajú ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sùgbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọmọ nílòkulò. agbára ọlọ́run bíi ìtìgbani tó fẹ́ ṣiṣẹ́ ìdáǹdè ńlá nínú ayé gbogbo èèyàn níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́fà freedom festival twenty twenty three tí àkórè ń jẹ́ ọlọ́run ìfihàn god of revelation tólúwa gbé kalẹ̀ sínú ilé ọlọ́run christ apostolic church agbára ọlọ́run ní gbani peace zone tó wà ní number nine to ten adesoye ìṣúẹ̀tàn street behind premier grammar school eto road off ìyànà yídì bus stop abẹ́òkúta ogun stage ìsọjí yóò bẹ̀rẹ̀ ní sunday ọjọ́ kẹta sí thursday ọjọ́ keje oṣù kejìlá láago márùn-ún rẹ̀lẹ̀ ojoojúmọ́ ṣòro yóò wáyé ní friday december eight ti anointing service yóò sì káde ohun gbogbo ńlẹ̀ ní sunday december ten bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ àwọn oníṣòjì níbẹ̀ ni prophet oo fagbemi pastor anthony joseph olùgbàlejò ni pastor Ademola moses àníhun tọ́lọ́run kò ní olùgbàlejò àgbà ni prophet mi ọlágúnjú zona superintendent p zone fún àlàyé síwájú sí ẹ pè zero eight zero two three eight eight three six seven zero tó o bá wá ọ̀rọ̀ rẹ yóò já sí ìyanu jésù lolúwa. ẹ káàbọ̀ padà látòkè lọ́hún ìròyìn tá à ń jábọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ni ìròyìn tó jẹ́ pé ẹ máa wò pé sósì ń ṣẹlẹ̀ ọ̀ ń ṣẹlẹ̀ ẹ jẹ́ mú eléyìí kí n jábọ̀ rẹ̀ kẹ́ẹ̀tún gbọ́ bó ṣe lọ. wọ́n ní àwọn afurasí agbésùnmọ̀mí àwọn ọmọ ìsọta àwọn jàǹdùkú èèyàn wọ́n ní ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ àkọọ́lẹ̀ sì ti wà wípé wọ́n gbẹ̀mí ọlọ́pàá kan kódà ọlọ́pàá ọ̀hún wọn ni deputy superintendent of police DSP ó ní ọlọ́pàá ọ̀hún o àwọn afurasí ọ̀hún wọn ni wọ́n gbẹ̀mí rẹ̀ ọ̀gá ọlọ́pàá ọ̀hún wọn ni Sunday Okebo wọn ni níbi ó ti ṣẹlẹ̀ ní agbègbè Koka Koka area ní Asaba nípínlẹ̀ Delta wọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọn ni a ẹ wo ọ̀rọ̀ dìbò ọlọ́yà o torí wípé àwọn afurasí ọ̀hún lọ́jọ́ ìṣẹ́gun Tuesday wọ́n ní ní ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ńgbà tí àwọn ọmọ ológun tí wọ́n wà ní sixty three brigade headquarters ní Asaba wọ́n ní wọ́n gbọ́ ò wọ́n ní ah wọ́n ní he wọ́n ní Colonel Ibrahim Gambari ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìpànìyàn bí wọ́n ṣe gbẹ̀mí ọlọ́pàá mà ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n ní Gambari wá sọnù ọ̀rọ̀ ẹ̀ ó ní wọ́n ní ntọ́sẹlẹ̀ ni pé ìfigagbága láàrin ìfìbọn dára ní ìdára tí ọ̀dà wọ́n ní lọ́mọ̀ wáyé láàrin ọlọ́pàá àti àwọn agbésùnmọ̀mí wọ́n ní orí ẹ̀ làwọn gbọ́ táwọn ní àwọn agbésùnmọ̀mí kẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn agbésùnmọ̀mí wọ́n ní ńgbà tí wọ́n padà rí ó padà já sí bẹ́ẹ̀mí èèyàn ṣe bọ́ ò wọ́n lẹ́mí èèyàn bọ́ wọ́n ní làwọn náà wá gbọ́ ìtanilólobó pé àwọn ò lè wo ọ̀rọ̀ yìí ràn o káwọn ọmọ pè ní ọ̀wẹ̀ kọ́mọ ní àárọ̀ o wọ́n ní àwọn wá pàṣẹ òun pàṣẹ pé ẹ̀yin ọmọ ológun ẹ̀yin náà gbéra ó di lálálálálá wọ́n nígbà wọ́n débẹ̀ ó di ìtàwọn agbésùmọ̀mí táwọn náà ń dàbọn abolẹ̀ wọn ni <laughs> iwájú kú ńlárun tí máa gbìn wọ́n ní ẹni ẹ tí ẹ̀rọ ń kéke wọ́n ní èyí náà làwọn náà wá òpin ọ̀dà ẹ sínábolẹ̀ wọ́n náà sí sínábolẹ̀ wọ́n ní bẹ́lẹ́yìn ọ̀rẹ́ yìí nǹkan mọ̀ ṣẹlẹ̀ àwọn sèèyàn kan náà ń bú sẹ́ńbẹ̀ tí àwọn ń sọ. So fún àwọn èèyàn báyìí pé ẹ ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe ṣe níléeṣẹ́ ọlọ́pàá fáwọn o wọ́n láwọn séèyàn kan náà ń buṣẹ́ kódà àwọn tún àrẹ́ẹ̀sì wọ́n tún kó àwọn afurasí tọ́pọ̀ gbáà wọ́n tún kó wọn pé ẹ̀yin à <laughs> ìkòkò ní gbomi kọ́gbẹ̀yìn kó tó gba sọ̀sọ̀ nú ẹ̀ fáwọn àtìyìn nípínlẹ̀ Delta wọ́n ní báwọn ṣe wá kó wọn yìí àlà wọn wà ń wo wọ́n ní kódà iléeṣẹ́ ọlọ́pàá àwọn ti fà Sunday Okoẹbọ wọ́n ti gbẹ̀mí rẹ̀ wọ́n ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n so mọ́ tọ́jẹ́ wípé ìní ó ti ń ṣiṣẹ́ náà ní ẹkùn tìpínlẹ̀ Delta Delta State Police Command wọ́n ní ńgbà tí àwọn wá wo àwọn afurasí wọ́n láwọn gba oríṣiríṣi nǹkan léwọ́ lára àwọn ìbọn léwọ́ àwọn nǹkan ẹ̀jà abẹ ogun abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi wọ́n ní àwọn sì mú àwọn afurasí márùndínláàdóje one hundred and twenty-five ńlá wọ́n mú wọ́n nígbà wọ́n mú wọn wọ́n ní àwọn sì ń ṣe àyẹ̀wò fún wọn pé eléyìí eléyìí eléyìí wọ́n ní mẹ́jọ nù wọn ẹni ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àdúgbò wọn ti ń dà láàmú jù tó jẹ́ wípé kò sí àní-àní àwọn èèyàn dá wọn mọ̀ wọn ó sì lọ ńgbà wọn bá dàdúgbò láàmú tán wọ́n ní fún ìdí èyí àwọn ológun wọ́n ti gba gbogbo nǹkan tí a kó lọ ò pé ẹ̀yin kẹ̀ wọ́n sì ti fi àwọn tí a mú sọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ máa ṣẹ̀ṣẹ̀ mí ń bẹ̀ ná nígbà tí ìwádìí bá dójú ẹ̀tọ́ gbọ̀ngbọ̀n ẹ mà ibi tọ́rọ̀ yín ọba já sí ìròyìn ní wí pé àìsàn lé ẹni ká fọrùn rọ ẹ ẹ kọlọ ọba dákun kọ máa sọ wa o ká má ṣiṣẹ́ ṣe abọ́mẹ́rẹ́ arábìnrin yálọ. Ó dáa láti ìpínlẹ̀ Ondo wọ́n ní arákùnrin kan tí wọ́n pe ọkọ rẹ̀ ní àbáyọ̀mí joseph òun ló ṣe bẹ́ẹ̀ tó mọ̀mọ́ fi àdá paná tẹ́ gbẹ̀mí lẹ́nu ẹnìkan tí wọ́n jọ yálégbé o tí ìhun jẹ́ mọ̀lẹ́mọ̀lẹ́ tí wọ́n pe ọkọ rẹ̀ ní thomas olúwọlé ní ọdún 2021 òun ní ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tẹ́kọ sísọ ọ̀hún ti ṣẹlẹ̀ kó tó di pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ arákùnrin àbáyọ̀mí joseph tí wọ́n sì wọ́ tuurutu rẹ̀ iwájú ilé ẹjọ́ nígbà tí iwájú jù wọ́n ní arákùnrin Thomas tòun ti mọ̀lẹ́mọ̀lẹ́ ọ̀hún ó ní ọ̀rọ̀ mọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn o lórí ọ̀rọ̀ kànga kò ṣe kànga ọmọ rẹ̀ fọ̀rọ̀ tínú kànga kò fọ̀rọ̀ tínú kànga olómọ̀dá awuyewuye lẹ̀ láàrin àwọn ọkùnrin méjèèjì ọ̀hún kó tó wádìí wípé àbáyọ̀mí Joseph ó wọlé lọ tó sì lọ yọ paná wá ó sì bẹ̀rẹ̀ sí ní ṣá ẹni tí ọjọ́ ń gbélé ti ṣá àmọ́lé ọ̀hún Thomas olúwọlé wọn ní ṣíṣà tí ó ṣàbàyè ibẹ̀ òun náà ni arákùnrin ọ̀hún òun lòún gbà lọ sí ọ̀run o wọ́n ní lẹ́yìn ọ̀rẹ̀yìn ọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òun Joseph o tí wọ́n sì wọ ọ̀rẹ́ iwájú ilé ẹjọ́ níwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ondo olúlo ní tó fìdí kalẹ̀ sílùú Àkúrẹ́ olúlo ìpínlẹ̀ ọ̀hún ibẹ̀ òun náà ni onídàájọ́ O.S. Kútèyé òun ló ti ní ẹ̀dá o ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí ni o àbí o kò jẹ̀bi wọ́n ní nígbà tí ẹni afẹ̀sùnkàn tí yóò máa sọ̀rọ̀ ńkọ́ ó ní ẹ̀dẹ́kùn òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun o ó nítorí pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ó dàbí ẹni pé orí òun gan kò tiẹ̀ kò sọ tí ó gbà orí òun gan ò tiẹ̀ pé lásìkò ni òun ò mọ tóun ń ṣe o wọ́n ní nídìí èyí kí wọ́n dákun ṣe ojú àánú òun o wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣó eléyìí ti ń bẹ níwájú ilé ẹjọ́ níwájú onídàájọ́ os kútẹ̀ yìí òun ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ẹni afẹ̀sùnkàn yín joseph òun ló jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn oníga kan dondo èyí tí wọ́n fi kàn án wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ o ni onídàájọ́ ilé ẹjọ́ òun gbé ìdájọ́ kalẹ̀ kàṣàgbà pé ó yá ẹ lọ yẹg igi fún òun náà títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu tiẹ̀ náà nítorí pé lórílẹ̀‐èdè yìí ẹni bá ti pààyàn ń kọ́ pípa òun náà ni wọ́n parúfẹ́ èèyàn ọ̀hún o. a káàbọ̀ arábìnrin. o ṣeun. ìròyìn eléyìí jẹ́mi náà tún fi gbé lẹ́sẹ̀ ká tó wá mọ́ pé tọ́ ẹ ó tún dìgbà kan ná hmm. wọ́n ní ipa yín keke ìbẹ̀rùbojo mọ̀ ti bẹ́ẹ̀lẹ̀ nípínlẹ̀ Rivers torí wípé wọ́n ní iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì ńlá kan tó jẹ́ gbajúgbajà wọ́n ní iná ti sọ́ńbẹ̀ tọrọ di bọ́ọ̀lù ọ̀yà mi fún gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún àtàwọn tó ní ṣọ́ọ̀bù ńbẹ̀ àtàwọn tó ní bùdó kẹrù sí bó ní súnṣe kúbò lọ̀bẹ ṣe bẹ́ ọyẹ ẹja gbọ́ ò wọ́n ní iléeṣẹ́ afẹ́fẹ́ gáàsì kan tó gbajúgbajà tó wà ní rumukurusi area ní Port Harcourt nípínlẹ̀ Rivers wọ́n ní ẹni ọmọ gbanájẹ ní àárọ̀ kùtùkùtù lọ́jọ́ ṣẹ́gun Tuesday wọ́n ní ìbẹ̀rù bójútó ṣẹlẹ̀ sáwọn olókoòwò ńbẹ̀ àtàwọn tí wọ́n ní ṣọ́ọ̀bù tó jẹ́ wípé ọ̀rọ̀ di bọ́ọ̀lù ọ̀yà mi pé ẹ́ wọ́n ní kí ló ṣẹlẹ̀